olówó orí mi àlè nobody. hello hello ìyàwó ẹ̀. wo hmm, àdúrà ẹ ti gbà. mo ṣàkè mò ń rí mò ń lálàá rí pẹ́pẹ́yẹ tó pọn ọmọ sẹ́yìn tọmọ pọ̀ lẹ́yìn ẹ̀ mo lálàá pé mo rá adìyẹ adìyẹ náà mọ́ pọ̀ lẹ́yìn ẹ̀ mo lálàá rí èké ègbè ewúrẹ́ ògán pọmọ sẹ́yìn. zoo wo ti lálàá. ilé mi lọ sọ fún pásítọ̀ pásítọ̀ ní àtúwọ̀ máa gbàdúrà sí ni nígbà tí màá fi dé ọ̀dọ̀ ìyá yarí sí ní kẹ́mìsì à ń wà mú kíní igi kan báyìí jáde à ń fi àfẹ́fẹ́ ká mú ṣe ṣé wí gbọ́ mi à ń fi àká mú ṣe kíní tẹ́sítì ẹ̀hẹ́n àwọn ìfi mi pé mo ti lóyún. welcome to MTN customer care service. hello hello. for english press one. ṣìmẹ́ṣiẹ́ ìmẹ́ lóyún àṣẹ náà sí lóyún. tí ẹ bá fẹ́ ká bá yín sọ̀rọ̀ ní yorùbá ẹ tẹ èjì. ẹ̀ẹ́ mo mọ̀ fi wẹ̀ yìí mo ti lóyún mo ti lóyún pásítọ̀ lè fi di máa ṣẹ́yún. dènà haúsá Et n'a aucun.